àwọn tóògì ya bo ilé ẹgbẹ́ àwọn oníròyìn lákùrẹ́ àárọ̀ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹrìnlélógún oṣù kẹwàá tá a wà yìí kì í ṣe èyí táwọn oníròyìn ìpínlẹ̀ Ondo lè gbàgbé bọ̀rọ̀ pẹ̀lú bí àwọn tóògì kan ṣe ya bo olú ilé ẹgbẹ́ wọn tó wà lẹ́yìn gbọ̀ngàn àṣà Adégbénlé alágbàká nílùú Àkúrẹ́ pẹ̀lú ọ̀kadà àtàwọn nǹkan ìjà míì àwọn tóògì ọ̀hún tí wọ́n tó bí igba níye ni wọ́n wá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀kadà tí wọ́n sì di ẹnu ọ̀nà gbọ̀ngàn ńlá tí wọ́n ti ń gba àlejò pa tí wọ́n sì kọ̀ láti fún àwọn oníròyìn láàyè láti ṣàmúlò rẹ̀ fún ìpàdé ńlá kan tí wọ́n fẹ́ ṣe lọ́jọ́ náà kódà níbi tí ààyè gba àwọn ọmọ ọ̀tá wọ̀nyí dé wọ́n tún kó àwọn ọlọ́pàá lẹ́yìn tó ń ṣọ́ wọn tìbọ́ntìbọ́n tí àwọn agbófinró táwọn oníròyìn pè nípe pàjáwìrì sì kọ̀ tí wọn kò yọjú fún bíi wákàtí mẹ́ta táwọn jàǹdùkú ọ̀hún fi tẹ́ ìfẹ́nu wọn lọ́rùn àwọn tọ́ọ̀gì náà sì rí dájú pé àwọn tí wọ́n fẹ́ẹ́ fẹ̀hónú hàn ọ̀hún lọ pátápátá kúrò lágbègbè náà kí wọ́n tó máa gbé ọ̀kadà wọn níkọ̀ọ̀kan kúrò níbi tí wọ́n há àwọn oníròyìn mọ́ gágá ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí làwọn alátìlẹyìn gómìnà Rotimi Akeredolu kan fi gbé bọnu pé igbákejì gómìnà ọ̀nàrẹ́bù Lọ́kì Orímisan Ayédatiwa ń ṣe alátìlẹyìn fáwọn ẹgbẹ́ kan láti fẹ̀hónú hàn lórí àìlera àkẹ́tì ayédatiwa pẹ̀lú kò sì jẹ́ kí ọ̀rọ̀ yìí falẹ̀ rárá tóun náà fi fún wọn lésì padà ó lóun ò mọ nǹkan kan nípa ẹ̀sùn náà bẹ́ẹ̀ ni kò sẹ́nìkan tí òun bẹ̀ lọ́wọ́ ẹ̀ láti máa ṣe ìfẹ̀hónúhàn nítorí ẹnikẹ́ni ní ìbámu pẹ̀lú ariwo táwọn ọmọlẹ́yìn arákùnrin pa àárọ̀ ọjọ́ ìṣẹ́gun túsìdìí ọ̀sẹ̀ yìí làwọn ẹgbẹ́ kan tí wọ́n ń pe ara wọn ní Ondo Liberative Initiative jára rẹ gbà wá sí olú ilé ẹgbẹ́ àwọn oníròyìn lákùrẹ́ láti fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí bí àwọn olóṣèlú kan ṣe gbé akérèdọ́lù pamọ́ tí wọn kò sì jẹ́ kó gba ìtọ́jú tó yẹ nítorí ìmọ̀tara ẹni nìkan tiwọn. agbẹnusọ ẹgbẹ́ ọ̀hún ọ̀gbẹ́ni alábí johnson nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sáwọn oníròyìn lẹ́yìn táwọn tọ́ọ̀gì ọ̀hún lé wọn bí ẹni lájá kúrò ní olú ilé wọn ní ohun tí àwọn fẹ́ ṣe ni láti ṣí àwọn èèyàn ìpínlẹ̀ Ondo níyè lórí bí wọ́n ṣe lè já ara wọn gbà lọ́wọ́ àwọn ọ̀tá ìlọsíwájú tí wọ́n gbé gómìnà wọn pamọ́ ó láwọn kò gbàdúrà kí ohunkóhun ṣe àkẹ́tì àti pé ìdí nìyí tí àwọn fi ń ké tantan kí àwọn tó há Akérédolú mọ́ gágá bí odi Jẹ́ríkò tú u sílẹ̀ kó lè lọ gba ìtọ́jú tó yẹ nítorí dídùn inú àwọn ni yóò jẹ́ bó bá padà wá láyọ̀ àtàlàáfíà láti wá parí iṣẹ́ ribiribi tó ń ṣe lọ́wọ́ Àlàbí ní ẹ̀bẹ̀ lòun ń bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn alágbára Nàìjíríà láti dá sọ́rọ̀ yìí kó tó bọ́ sórí nítorí ìyà tó ń jẹ àwọn ará ìpínlẹ̀ Ondo lọ́wọ́lọ́wọ́ látàrí àìsí gómìnà kò kéré ẹgbẹ́ ẹja ara rẹ̀ gbà ní àwọn mọrírì ipa takuntakun tí alága ẹgbẹ́ All Progressives Congress lórílẹ̀‐èdè yìí Alhaji Abdullahi Ganduje ṣe lórí yíyanjú èdè àìyedè tó wà láàrin igbákejì gómìnà àtàwọn aṣòfin ní tùbíìnùbí bẹ́ẹ̀ ni wọ́n rọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo láti gba ìfikùnlukùn láàyè kí wọ́n sì jẹ́ kí àlàáfíà jọba lórí wàhálà òṣèlú tó wà nípìnlẹ̀ náà olùṣeyẹ yade, ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétígbọ̀ọ́ yín